إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته لن باتي أدوكم الله سبحانه وتعالى أترى إكيالون نوره أولا جيجتاري يوم máa ندوى محمد صلى الله عليه وآله وسلم قال المؤلف باب إعانة الرفيق باب إعانة الرفيق في الباب أحاديث كثيرة تقدمت كحديث نعم وعن السهل وعن سهل ما زلنا في باب آداب السير والنزول والمبيت والنوم في السفر أيضا كذلك؟ قال المصنف رحمه الله وعن سعد بن عمر وقيل سعد بن الربيع بن عمرو الأنصاري المعروف بابن الحنظلية وهو من أهل بيعة الرضوان رضي الله عنه قال مر رسول الله صلى الله عليه وسلم ببعير قد لحق ظهره ببطنه فقال اتقوا الله في هذه البهائم المعجمة فاركبوها صالحا وقلوها صالحا رواه أبو داود بإسناد صحيح وعن أبي جعفر بن أبي جعفر عبد الله بن جعفر رضي الله عنهما قال أردفني رسول الله صلى الله عليه وسلم ذات يوم خلفه وأسر إلي حديثا لا أحدث به أحدا من الناس وكان أحب ما استتر به رسول الله صلى الله عليه وسلم لعادته أدف أو حائش نخل يعني حائط نخل رواه مسلم هكذا مختصرا وزاد فيه البرقاني بإسناد مسلم هذا بعد قوله هائش نخل فدخل هائم لرجل من الأنصار فإذا فيه جمل فلما رأى رسول الله صلى الله عليه وسلم جرجرا وذرفت عيناه فأتاه النبي صلى الله عليه وسلم فمسع سراته أي سنامه وزفراه فسكن فقال من رب هذا الجمل لمن هذا الجمل فجاء فتى من الأنصار فقال هذا لي يا رسول الله فقال أفلا تتكي الله في هذه البهيمة التي ملكك الله إياها فإنه يشكو إلي أنك تجيعه وتذئبه رواه أبو داود كرواية البرقاني قوله ظفرة أو بكسر الذال المعجمة وإسكان الفاء وهو لفظ مفرد مؤنث قال أهل اللغة الظفرة الموضع الذي يعرق من البعير خلف الأذن وقوله تذئبه أي تتعبه وعن أنس رضي الله عنه قال كنا إذا نزلنا منزلا لا نسبح حتى نحل الرحال رواه أبو داود بإسناد على شرط مسلم وقالوا لا نصلي أي لا نصلي النافلة ومعناه أن مع حرصنا على الصلاة لا نقدمها على حط الرحال وإراحة الدواب أفوى أبو زكريا يحيى بن شرف النووي عليه رحمة الله ní ìtẹ̀síwájú àwọn àlàyé tí a ń bábọ̀ lábẹ́ báàbù yìí báàbù àdáàbì sẹ́yìn àwọn ẹ̀kọ́ tó rọ̀ mọ́ ìrìn àjò pàápàá jùlọ àwọn àhàdíṣẹ́ lè tí a fẹ́ kà èyí tó ní ṣe pẹ̀lú àrífù bìtàwà wọ́mọ̀rọ̀ àmọ́síláhàtíhà àwọn nǹkan gùn wa tí a máa ń gùn yẹ tó máa ń gbé wa láti dìkan lọ sí bòmí agbúdọ̀ wọn náà torí wípé Yorùbá bọ̀ wọn ní ìṣèyàn ẹranko bó ṣe máa ń rẹ ọmọ ènìyàn bẹ́ẹ̀ náà ló ń rẹranko ràkúnmí wa kẹ́tẹ́kẹ́tẹ́ wa ẹṣin wa táǹgùn agbúdọ̀ máa láàánú wọn náà wọn lérí ìtagbára lásìkò táwa wà lẹ́nu kẹ́tẹ́kẹ́tẹ́ rànkúmí kìí ṣe nǹkan ìrìn àjò má ọkọ̀ orílẹ̀ ọkọ̀ òfúrufú ọkọ̀ ojú orin àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ òun là ń lò sí gbogbo ọkọ̀ tá a bá ti ń lò fún àjò ó dáa púpọ̀ ká máa túnṣe ìmáa túnṣe yìí àǹfààní tó pọ̀ ó ń bẹ̀ẹ̀bẹ̀ fún ọkọ̀ àti fún àwátá ní ẹni bá ní ọkọ̀ tó ń rìnrìn àjò tó ń gbé káàkiri kó mọ̀ tó ṣe àsìkò tó bá yẹ ṣe sáfíìsì rẹ̀ kó ṣe kó fún lépo àti bẹ́ẹ̀ gbogbo àwọn nǹkan wọ̀nyí àǹfààní tó pọ̀ ó ń bẹ̀ẹ̀bẹ̀ fún nǹkan ọ̀gbìn ó sì bẹ̀ẹ̀bẹ̀ fún ẹni tó ní nǹkan ọ̀gùn náà nǹkan ọ̀gùn wa adìpẹ́tàyà rẹ̀ kò lálàáfíà mọ́ lóhun ní túnṣe ó ṣe é ṣe kó nítàn àdẹ́wò látàrí fẹ́yà lè di olórí eré yóò kó ìpalára bá tí ó bá ṣe ẹgbẹ̀mí nínú àwọn ẹ̀kọ́ tí Islam kọ́ wa a fi ń ká gbìyànjú ká máa ṣàtúnṣe bó ilẹ̀ jẹ́ pé àwọn ahadith tó wá lábẹ́ báàbù yìí ọ̀rọ̀ àwọn nǹkan bíi dábà kẹ́tẹ́kẹ́tẹ́ ràkúnmí ẹṣin àwọn ni ó wá nítorí pé àwọn nǹkan wọ̀nyí náà ni nǹkan ìgùn fúnrẹ́ àjò láwọn àsìkò tá à ń sọ wọ́n wá kàn rọ́jà rẹ̀ mọ́kànlá jẹ̀ tó gbajúmọ̀ nígbà náà ó ní ànábì sallallahu alaihi wasallam sọ sòtá bá gbé lórí eléyìí àwọn eléyìí tí à ń lò lásìkò wọn sìn náà a lè lo àwọn àhàdíìsì ìlérí ẹ̀ nípa tuntun àṣẹ àfáwà sáà dùn àmọ́ wàkílà àwọn kan ti ẹ̀ sọ wípé sáàlù bùn rọ̀bí bùn amur al'ansọ̀rí al-ma'aruf sàbẹ̀ ìgbàjúmọ̀ bíbùnù àwọn èèyàn mọ̀ sí orúkọ tí a mọ̀ ibn al-hanzaliya wa huwa min ali bay'ati ridwan radiyallahu anhu ọjọ́ kan nínú àwọn tí wọ́n gba bẹ́yà lọ́dọ̀ sallallahu alayhi wa wa wọ́n pè bẹ́yà kan ní bay'atu ridwan bẹ́yà wo ni bay'atu ridwan onáìlẹ̀ ìtọ́lọ̀ ń tọ́ka sí nínú suratul àwọn dọ́gba bẹ́yà tààtà ṣàjà lábẹ́ igi bẹ́yà ọjọ́ yẹn o náà ni bẹ́yà tí àwọn mùmí nígbà àwọn sọ̀hábà gbà pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam nígbà tí àwọn sọ̀hábà ń lérò wípé àwọn kèfèrí mẹ́kà wọ́n ti pa àfáwà Usman bin Affan pé afẹ́wáṣe múra ni o kìí ṣe pé jà lábáwá ìbìyùbà ìrónẹ̀ká tàhtà àṣàjára fàálìmá máa fi kòlò ní bẹ́yà àjọ yẹn o náà ni wọ́n pè ní bẹ́yà tó rẹ̀ wáyé afọ́wà Usman ó lọ láti lọ sọ fún wọn fáwọn ará Mákà anábì fẹ́ wọlé o àbájá wa o àfiwá ṣe ohun mọ́ra yìí àwọn kèfèrí Mẹ́kà wọ́n fà kíkọ́ pé kò sí péjọ bẹ́ẹ̀ anábì sallallahu alaihi wasallam kò gbúdọ̀ wọlé ẹni tánàbì wá rán òun náà ni afọ́wọ́ Uthman bin Affan radiyallahu ta'ala anhu wọ́n retí pé Uthman fẹ́ dé wọn ò Umar bin Khattab radiyallahu ó ní ya Rasulullah ẹ̀rọ òjíṣẹ́ ọlọ́run tí àwọn ará mọ́kàbá lè pa Usman ájà o lóòótọ́ àgbáníyàn jàwá ṣùgbọ́n tó bá lè pa Usman ájà o nítorí pé nínú ìlànà ètò ogun jíjà láti àti àsìkò jàìlíyà títí dàsìkò singa ẹni tí wọ́n bá rán pé pàrokò lọ wọ́n yí pa ẹjọ́ bá rán pé kó lọ pàrókù yóò bá túnmọ́ ń pò wípé ẹni rán ní iṣẹ́ láàájò kí ni àìbẹ̀rù ẹgbà abẹ́ jíṣẹ́ fún so wọ́n lè rán ẹnìkan pé mú àrokò kan lọ sí ìlú kan kó lọ fún ọba àlú yẹn àrokò yẹn náà ni pé à ń kó bọ̀ wọn ò nítorí ẹ̀pa ẹni tó má rokò wáyé nínú ìlànà òfin ogun jíjà ni láti àsìkò jàìlíyà sòdíyà tó fi jẹ́ pé eléyìí ju àfọwà Umar bin Khattab wípé àwọn èèyàn kan bẹ̀rẹ̀ sí ní gbérúmọ̀ pé wọ́n ti pa Uthman radiyallahu anhu anábì tó bá rí bẹ́ẹ̀ ó yẹ yíká ṣe bẹ́yà wípé ẹnìkan kan ò ní sálógún o àgbá ní ogun wa ṣùgbọ́n pẹ̀lú tó ṣẹlẹ̀ yìí nígbà tó ti pa nìyẹn ogun ò ṣẹlẹ̀ àwọn èèyàn wá gba bẹ́rà lọ́lọ́ ní pé yàtò lọ rí fọ́fọ́ àìyè gbàtí wọ́n gba bẹ́rà yẹn tán oníkálukú ti pinnu pé ó ti yá ṣàìdé ni wọ́n rí òṣùwọ̀n tó yọ lọ́ọ̀kan tó ń bọ̀ ṣùgbọ́n lọ́wọ́ a fi hàn pé tó ń ti pé ẹ̀ jagun yẹn sábàtẹ̀lẹ̀ àjọ ẹ̀dẹ̀ balada so àwọn tí wọ́n kópa níbi bẹ́ẹ̀ àyẹn lọ́dún náà ni wọ́n ń pè ní ahalu bẹ́ẹ̀ àti rẹ̀ ibn al-hanbaliya yìí òun náà jọ kan nínú àwọn tí wọ́n gba bẹ́yà yìí àwọn tẹ́ni tó gbàdí sí wa náà fi sọ wípé wàhúwa ní ahàlí bẹ́ẹ̀ adérúbọ́à tí wọ́n bá ní àwọn kan bẹ ní ahàlí bẹ́ẹ̀ adérúbọ́à ó ní ṣe pẹ̀lú kàtígórì ọlá àtàfáàdùl àtàfáàwùd fìlfọ́dùlì bẹ́ẹ̀ nà sọ̀rọ̀ tọ́bá ní àwọn sàábé gbogbo wọn ẹni ìyọnú sí ni wọ́n jẹ́ ṣùgbọ́n nípò wọ́n jùra wọn lọ nípò Abubakar Siddiq kọjọlá àìhú ó lọ gáàgbó àwọn sàábé ó lẹ́sí tó sì lóore jù náà lùmọ̀ yìí bá dẹ̀ nẹ̀bí sallallahu alaihi wa sallam gbogbo ẹ̀ tọ́bá ti sọ tó yàtọ̀ sí yẹn ẹni yẹn ò sí lórí ìlànà tọ́bá fàhúwá laysa minna ẹ̀fùrasí àkídà irú ẹni bẹ́ẹ̀ lẹ́yìn afáwa Abubakar Siddiq Umar bin Khattab afáwa Usman ló tẹ̀lé afáwa Ali tẹ̀lé lẹ́yìn àwọn eléyìí a sọ pé àwọn tó lọ́lá àwọn náà ni al-khulafa ar-rashidun mẹ́rẹ̀ àwọn tó tẹ̀lé wọn al-asharatu al-mubashsharuna bil jannah a máa fún ọ báyìí a sọ pé alladhina shahidu àwọn tó jagun Badr lẹ́yìn èyí a sọ pé àwọn tí wọ́n ṣe bẹ́ àtòrìdọ́àn ìpele ìpele báyẹn ni a fi máa ń wo ọlá tó ń bẹ fún àwọn sàhábà nínú ọ̀nà tá a fi máa ń mọ̀ pé àwọn sàábé kan wọ́n tún lọ́lá ju àwọn míì lọ òní kí sàábé kó tún jọ kan nínú àwọn tí wọ́n jẹ́ ahàlú bẹ́ àti àrọ̀dọ̀wàn Ibn al-Anzaliya yìí ọjọ́ kan nínú àwọn tí wọ́n ṣe bẹ́ àtòrìdọ́àn kọ́ọ̀lù mọ́rọ̀ rasulullah sallallahu alaihi wasallam bíi bàáyìrì anábì kọjá kan níjọ́ kan ràkúnmí ebi ti pa débi pé kọ̀dí láhì kọ̀zọ́ àrùhù àti inú rẹ̀ ó ti lẹ̀pọ̀ tán bá ní inú èèyàn yóò bó inú ni ó ìtumọ̀ ẹ̀ ni wípé inú rẹ̀ ti pa ó ti tẹ̀ fún ebi tí àgbẹ́ni tó ti bá pa jẹba rẹ̀ tó ti pa ẹ̀rí tó pé yọkùn tó bá yọkùn gan ikùn yóò sàwọlé eegun ẹ̀fọn àlẹ́ mọ̀ rí inú gangan yóò ti ṣèkiri yóò ti pẹlẹbẹ yóò lọ sínú abẹ́ Allah subhanahu wa ta'ala ọlọ́nkọ́mọ́ ti fi pa wá tó bá fi lè mú bàáyìn làkúnmí tínú rẹ̀ pẹlẹbẹ débi pé ó fẹ́ pàdé ẹ̀yìn lókè ebi rẹ̀ ti lágbára torí pé bí ṣe ni pé ràkúnmí máa ń jẹ oúnjẹ oṣù kan kalẹ̀ yóò omi oṣù kan ó ní reservoir nínú tó bá ti jẹun tí òṣùn jẹ mọ́ yóò tún oúnjẹ tinú yẹn yóò tún pọ̀ wá sẹ́nu pé kò ní dá yóò tẹnu yóò sọ ó wá ebi ti para fún ìdẹ́gbẹ́ kò sí ìdágbà kankan mọ́ inú ẹ̀ ti wá pẹlẹdẹ inú ti lẹ̀ papọ̀ mẹ́yìn ìtumọ̀ ẹni wípé kọ̀dìláhì kan bá àrùhú bí bátìnìhì bá ẹ̀yìn bátìnù ikùn láìkọ̀ ó ti pẹlẹbẹ faqal anábì sallallahu alayhi wa alihi anábì ní ittaqullah fi hadhihi al-baha'im al-mu'jama anábì wá dojúkọ àwọn tó nira kúnmí náà anábì ní ah, ẹ̀ sì bẹ̀rù ọlọ́run fi hadhihi al-baha'im al-mu'jama nípa albahima ràkúnmí wọ́n ń pè bẹ́ẹ̀ ṣùgbọ́n kìí ṣe ràkúnmí nìkan bahimatul an'am ràkúnmí ewúrẹ́ àgbò màálù nágbègbè ìmọ̀tòlànà ṣùgbọ́n ti dábàá ti dá pé bí ìtàkùnmí náà tọ́ka sí ìpè ìtàkùnlá ẹ̀páyà ọlọ́run fi hàbí ìlbàhá ìmì yẹn ìròyìn fi ròyìn ràkúnmí tí ìdààmú ti bá tí ò jọ ràkúnmí mọ́ òun náà ni èdè tó ṣe wípé ó yàtọ̀ sédè tí gbogbo wa mọ̀ a ní àjẹmíyà tí wọ́n bá ń sọ lárúbáwá lápòjú oṣù tó wá ń sọ tó wá ń kí àwọn Yorùbá bọnú ẹ̀ gbígbé ẹ̀ pé wà lámà àkálùtù kúlíkúlí wà ṣẹ̀rìtù gáàrí ẹ̀rí pé èyí lábọ́ ọgbọ̀n bẹ̀ ní àkálùtù àti ṣẹ̀rìtù ṣùgbọ́n kúlúkúlú àti gàárì àjẹ̀bí ni àsáwọ̀ ni tí wọ́n bá ní bàyìí mẹ́tù jama làkúmí tó gbé kò fẹ́ jọ làkúmí má fún ebi ẹbẹ̀rún ọlọ́wọ́n bá farkabu aṣọ ìlẹ́ha bẹ́ẹ̀ bá fẹ́ máa gun àwọn làkúmí yìí ẹbùn wọ́n pẹ̀lú kẹ́ dáadáa sí wọn farkabu aṣọ ìlẹ́ha ẹ̀gùn ràkúnmí yẹn sọ́ọ́líà wàhálùhá sọ́ọ́líà sọ́ọ́líà yẹn bẹ̀ yẹn mansub alalẹ́ẹ̀ṣ alalhaj mansub alalẹ́ẹ̀ṣ kí wá ní sọ́ọ́líbùl hàl ń bẹ̀ alfáàrí ráwùl mafúlù bí sọ́ọ́líbùl hàl náà mafúlù bí sọ́ọ́líbùl hàl kọ̀rìyàkúnù fáìl kọ̀rìyàkúnù mafúlù bí tí a bá sọ wípé جاء الولد مسرعا جاء الولد مسرعا ọmọdékùnrin náà dé mùsùlùmí lẹ́ni tó ń yára kíákíá lẹ́ni tó ń yára kíákíá yẹn ìyẹn ni hal na ilé ìbò ń pè ní adverb of manner manner tó fi dé yẹn ni wípé mùsùlùmí ó yára ní kíni kíákíá hal yẹn bẹ̀ẹ́ sọ ibùl hal huwa al-fa'il jaa al-walad al-walad ni ẹni kí ni ó sahibul aal ṣùgbọ́n tí mo bá sọ wípé akaltul faqi'ata na'bijatan akaltul faqi'ata na'bijatan mo jẹ èso náà ní pípọ́n ní gbígbó ní gbígbó yẹn tó ń rí fáà tèmi èso tí mo jẹ ni so sọ́ìbù hàlùwúná mọ̀fúnlẹ̀ bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ tó wá ń bí wípé fárkàbù ha sọ́ọ̀lẹ̀ àjàn ẹ máa gun àwọn nǹkan gun níwọ̀nyí nígbà tí kọ̀ǹdíṣàn wọn bá dáa kìí ṣe pípà tara wọn ò bá yá àbí ebi ń pa wọn ìgbà náà ẹ̀ tí wá tún kẹrù lé wọn lórí tẹ́mọ̀gùn wàkùlú àsọ̀ lẹ́ha tẹ́ bá sì fẹ́ jẹ wọn náà ẹ jẹ wọn ẹ pa wọn nígbà tí wọ́n lálàáfíà ràkúnmí táàárẹ̀ ń ṣe tẹ́ dàdúgbúlẹ̀ tẹ́ lọ́jọ́ tẹ́ bá kọ́ àárẹ̀ ń kọ́ wàkùlú àsọ̀ lẹ́ha ẹ jẹ wọn nígbà tí hálù wọn tán lálàáfíà kìí ṣe ràkúnmí táàárẹ̀ ti ṣe tí ò lè dìde nílẹ̀ fún ọdún kan àbóṣù mẹ́fà ẹ̀wà pọ̀ bẹ̀ ẹ̀fẹ́ pàdé ẹlẹ́kàrùn ún parí sallallahu alayhi wa alihi wa sallam anábì kọ́ wa lẹ́kọ̀ọ́ tó pọ̀ ó dọ́wọ́ ẹnì kọ̀ọ̀kan wa kí a kíyèsí àwọn ẹ̀kọ́ náà hadisi yìí rawahu abu da'ud bi isnadin sahih afọ abu da'ud ni gba hadisi wa pẹ̀lú ẹgbàá wa èyí tí ó lálàáfíà wọ́n àbí Ja'far láti ọ̀dọ̀ àfáwà Abu Ja'far Abdullahi bin Ja'far radiyallahu anhuma kí ọlọ́wọ́n bá kó bá yọ́nú sí bàbá àtọmọ ó ní ardafani rasulullahi sallallahu alayhi wa sallam zata yawmin khalfa ardafa kéyìn gbéyàn sẹ́yìn ẹ̀sìn àbíkẹ́yìn ó gbéyàn sí ẹ̀yìn kẹ́tẹ́kẹ́tẹ́ ẹni tẹ́yàn gbé sẹ́yìn ẹ̀sìn ó ní rọ̀díf kúntù rọ̀dífà ẹ́ nàbí sallallahu alaihi hadithi hadith tani ẹ́ afọ́wà ẹ́ abdullah mu'ad bin jabal kúntù rọ̀dífà nàbí sallallahu alaihi wasallam tánàbí bí sọ́fún wípé haqqullah alàlẹ́kọ̀ọ́ ìtumọ̀ ẹni wípé èèyàn gbé sẹ́yìn ẹ̀sìn sẹ́ni pé èèyàn gbé sẹ́yìn ọkọ̀ sẹ́yìn lè pè ní rọ̀díìfù kì í ṣe rọ̀díìfù ṣùgbọ́n ló gàtà rọ̀díìfù náà ni torí pé èèyàn rẹ̀ ló wà ṣùgbọ́n èèyàn lè jókòó sẹ́yìn ọkọ̀ kéèyàn má jókòó sí direction driver sọ́wọ́lára tí ó lè má jẹ́ rọ̀díìfù ṣùgbọ́n rọ̀díìfù ó lẹ́ni tó yẹ pé direction èèyàn gẹ́gẹ́ ló wà lẹ́yìn èèyàn rọ̀dífàú àìjúbùràhù kọlfàú mọ̀rọ̀kútí wa báyìí so anábi sallallahu alaihi wasallam ṣàbẹ́ ìsọ wípé àrídáfà ní rọ́dífà af'ala àrídáfà ní anábi gbé mi sí ẹ̀yìn rẹ̀ záàtà yaomi ní ọjọ́ kan kọlfàú ó gbé mi sẹ́yìn rẹ̀ ilé pọ́pọ̀ o ó gbé sẹ́yìn hadithan anábì wa ń sọ ọ̀rọ̀ kan fún mi kẹ́lẹ́kẹ́lẹ́ la uhaddisu bi ahadan minan nas ọ̀rọ̀ yìí tó ṣe wípé mi ò bá ẹnì kankan sọ ọ̀rọ̀ yẹn وكان أحب ما استقر به رسول صلى الله عليه وسلم لحاجته أدف أو حائش نخل وأنا النبي صلى الله عليه وآله وسلم lọ́pọ̀lọpọ̀ gbàtà ànábì máa ń púpọ̀ wàkánà àhábà mẹ́sàtàrọ̀ bí i tánà ìbáfẹ́ báyàn sọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ tí ó fẹ́ kéèyàn sọ̀rọ̀ yẹ fẹ́lò bí i tí ma ń fi jẹ́ kéèyàn ó ní kó ṣe n'i ọ̀pá kan ni bí ọ̀pá tánà sẹ́là bára ti pa lẹ́gbẹ̀ẹ́ yàn báyìí ọ̀rọ̀ tó fẹ́ bọ́ ọ̀sọ́ yẹn kò fẹ́ kó sọ́fẹ́ lómi àbí ṣe pé ah iṣu nákálí àbí kó sẹ́yìn gànà ha wá kó bá sọ̀rọ̀ yẹn kò rí sọ fún yàn pé mọ̀ nìkankan torí pé láàzìm ọ̀rọ̀ yẹn ni wípé mo fẹ́ bọ́ kan bí jáde mo ìgbà tí ó wọlé ẹnìkan ní pé kí ni wọ́n bọ́ sọ gbàá ìtọ́sọ̀ ìtọ́sọ̀ rí ẹjọ́ àbọ̀sọ̀ rẹ̀ pa ó dẹ̀ tún lọ ń sọ̀rọ̀ ẹgbà ẹ̀ sọ pé kí mọ́ sọ fún ẹnìkan ah, tí mi bá rọ́kọ́ mọ́sọ̀ lẹ́nìí ẹ̀kan ibẹ̀ náà ni màá ti sọ tó fi mú ọ pé jáde yẹn tó lọ sọ fún ọ níbi tí ò sẹ́nu ní ilẹ̀ ìyẹn ti tó níbẹ̀ lílo wípé àṣeyọrọ lè tánà yàtọ̀ làǹbá ti tẹ̀ páàlì tó ra tẹ̀ sẹ́gbẹ̀ẹ́ yẹn ọ̀rọ̀ tẹ́lẹ́bọ̀ ọ̀sán yìí kò fẹ́ kẹ́lì kankan gbà àbí ó ṣe kíni o àbí ó pé èèyàn lọ sí ha iṣu náhálí ha iṣu náhálí bí máa nà yá ha ìtọ̀ náhálí náhálí ń bí àwọn ibi tí wọ́n gbin oko tí wọ́n gbin dábínù sí tó bá ti mú ìyàwó bẹ̀lọ̀ tó lọ bá sọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ inú láàrin rẹ̀ àti ànábì sallallahu alaihi wa sallam ó ní ọ̀rọ̀ yẹn wà وزاد فيه رواه مسلم هكذا مقتصرا باين امام مسلم سيغبا حديث هنا وا نشوكي وزاد فيه البرقاني باسناد مسلم عفوا برقاني وقع بالاسناد في امام مسلم قوله صلى الله عليه وسلم عائش النخلي ونفدخل عاهدا لرجل من الانصار بأنبي وأقبى tí ọ̀kan náà wọn sọ̀rọ̀ tó gbin dábínù sí ọgbọ̀ oko rẹ̀ olùjùmọ̀ ha ìtọ́ lẹ́rọ́júlé minal ansar anábì wọ́bẹ̀ fàídà fi ìjámẹ́lì anábì wá ríra kúnmí kan lẹ̀ nínú ọgbà ilé ẹni falamma ra'a kó mọ̀ pariwo karama ní kó mọ̀ gbé ìgbàtí ọ̀nà sọ́lá àlọ́sọ́lá tọ́nà bí rí ìṣesí yìí lára ràkúnmínà wàzárafat àìná omi jẹ́jì ń dà lójú ràkúnmí ojú rẹ̀ méjèèjì omi jẹ́ ń dà ń bẹ̀ fàtàwọn nàbí sọ́lá àlọ́sọ́lá anábíwá súnmọ́ ràkúnmí rẹ̀ fàmọ́sà sàrọ́ọ̀ta àìsì nàmà anábì wọn fọwọ́ pa ike ike ni wọ́n ń pè ní kí ni o sarod ike ràkúnmí yẹn anábì wọn fọwọ́ pa wàzìrùfà ẹgbẹ́ etí rẹ̀ báyìí náà níbi ẹgbẹ́ etí anábì ń fọwọ́ pa fasakan ràkúnmí tí ń sunkún yẹn ó sì dákẹ́ bí wàá tí yẹn rẹ̀ yẹn lẹ́kún kò sunkún mọ́ fasakan ó sì dáa faqal anábì wa ni man rabbu hadha al-jamal tálẹ́ni tó ní ràkúnmí liman hadha al-jamal ta ni olówó ràkúnmí yìí fàjá àfáta mil ansar ọ̀dọ́mọdékùnrin kan ní àwọn ansọ́rù bá jáde faqala hadha li ya rasulullah onírẹ̀ òjíṣẹ́ ọlọ́run tèmi ní í ṣe faqala ànábi afala tẹ̀tẹ̀kìlá fi ìbàhìmá ó wá bẹ̀rù ọlọ́run nípa ràkúnmí rẹ̀ ìyá èyí tí ọlọ́run ọba tó fi ìkápá rẹ̀ sábẹ́ rẹ̀ tọ́lọ́run fún ọ ní lérí ẹ̀ ọlọ́run pè ní tiẹ̀ ọlọ́run lérí ẹ̀ fa iná orí ẹ̀ṣùkò ilẹ̀ ìyá torí pé ràkúnmí yìí ń fẹjọ́ rẹ̀ sùn mí sọ́mọ́ yẹ́ṣù ó ń rìpọ́ọ̀tì rẹ fún mi wípé annakatuji ẹ̀hó ó ń fejú pa òun wá tó ibùhú ó sì ń dà òun láàmú òun padà yàn rọwáwó Abu Daud kàríwáyàtì darqani kọ́ọ̀lùwù zifra wàhúwà bí kẹsìrì dáàlì mọ́jàlá tábà ní zifra pẹ̀lú dáàlì tó lọ́mà lórí tí wọ́n wọ́n ní kẹsìrọ̀ wà ìkánù fà fáwù yẹn gba sùkún bíf wọ́n wà láwùdùn múfúradù ànẹ́sù wọ́n ní gbólóhùn yìí múfúradù ní abòsì ni kọ́ọ̀lá ahàlù lọ́gà àwọn elédè wọ́n ní tí wọ́n ní àbúfúrọ́ wọ́n lóun náà ní àlùmọ́ọ́dì òlẹ́dì yá àrọ̀kù mínà ìgbàhín kálífà lùkúfìní òun náà ní ẹgbẹ́ etí ràkúnmí níbi ẹ̀yìn etí ẹ̀ báyìí tó yẹ pé tí ràkúnmí tí bá ń làágùn ní máa ń làágùn bẹ́ẹ̀ ibẹ̀ ni wọ́n ń pè ní kí ni o àzífra wàkọ́ọ̀lù tùtìbùhù ayé tùtìbùhù pé ràkúnmí yẹn fẹjọ́ sùn wípé ó ń dà òun láàmú ó sì ń fi ara mi òun وعن أنس رضي الله عنه قال لا تعدوا أفاوى anas kọ́lọ̀n kó bá yọ́nu sí wọn wọ́n kúnnà ìdá nàzánà manzilan àwájẹ́ ẹnìkan tó ṣe wípé tí a bá wà lórí ìrìn àjò tá a ti rìnrìn àjò lọ fá torí pé kẹ́lìmọ̀ nùzúl níbí wọ́n máa ń lò fún téèyàn bá rìnrìn àjò téèyàn ti rìnrìn àjò tó pẹ́ tẹ́ẹ̀fẹ́ wá sinmi torí pé gbogbo ìrìn àjò pátá nùzúl máa wà ó sì wà nínú súnnà ìrìn àjò bẹ́ẹ̀ súnà mùsàhábà ní fi ṣe wájìbò lápòjúwe nísìn òun rìnrìn àjò lọ ìrìn àjò yẹn jẹ́ ìrìn àjò tó fẹ́ gbọ́ odidi ọjọ́ kan àtòru kan lọ́wọ́ rẹ̀ fọ̀lẹ̀ afdol ò ní pé kó pínrìn àjò yẹn sí méjì ní lẹ́nu pé tí bá ti dé lọ́kọjá màá dúró màá sinmi á jẹun á sinmi á fi dáfẹ́ ṣe tó bá tún yá á tún àwọn àǹfààní tó pọ̀ ó ń bẹ níbi súnà rẹ̀ tí ọ̀bá ń ra yìí ló fi jẹ́ pé tí èèyàn bá rìn rìn àjò pàápàá jùlọ bóyá lẹ́yìn àsìkò hajj àbásìkò ìmọ̀rọ̀ kò síbẹ̀ tó lẹ̀kẹ́ ọmọ kánjú tó ẹ mà dúró lọ́nà wọ́n ó dúró àwọn ẹ̀jẹ̀ ó jẹ ọjọ́ ẹni tí ó gbọ̀nsẹ̀ ó gbọ̀nsẹ̀ ẹni tí ó jẹun náà ò ní jẹun ẹni tí ó kàrin káàkiri náà yóò ní káàkiri ẹ̀ tó padà sí ọkọ̀ ìnira ìrìn àjò yẹn ara yóò tún kékeré yóò tún túká ṣùgbọ́n àìmọ́ máa lo súnà yẹn nígbà míì ní máa ń jẹ́ kẹ́lò mìíràn tó bá ti rìn àjò dé odidijọ́ méjì gbogbo ara òwò àwọn ìrìn àjò tó bá jẹ́ ìrìn àjò ọlọ́jọ́ pípẹ́ tí ó gba hours púpọ̀ lọ́wọ́ èèyàn kéèyàn ó pin kò sùn kódà ó lè sùn tó bá tó dàárọ̀ la kò tún proceed kò tẹ̀síwájú ìgbà míì ń bẹ onírìn àjò tí ìrìn àjò ń gbà ń wa ọkọ̀ oorun kù ṣùgbọ́n torí pé wọn ò fẹ́ dúró oríṣiríṣi jàmbá ló ti ti bẹ̀ ṣẹlẹ̀ nínú súnà àwọn ẹ̀kọ́ tó rọ̀ mọ́ rìn àjò tánà ìbá rìn àjò yóò ti ní àwọn tàbí náà yóò ti ní ibìkan tí wọ́n ti lẹ́yìn bàtà bá ti dé wákàtí àwọn oṣù pé ó yá ẹ̀dá súnmọ́ lọ so àwọn nǹkan wọ̀nyí nínú àwọn ẹ̀kọ́ ìrìn àjò ni tí a bá lè máa lò ó dáa púpọ̀ pàápàá jùlọ kì í ṣe pé kó ló fẹ́ látàkùrẹ́ òun lọ sọ́wọ́ kó o ní tó bá ti dé ọgbẹ̀sẹ̀ ó ṣe missouri níbẹ̀ ó ti lójú wákàtí márùn tó bá tún lọ́tún gbéra lára ẹ̀kọ́ là ń sọ àwọn sábà rẹ̀ pé ó lè gba odidi orúkọ ọjọ́ kan àbíjọ́ méjì lọ́wọ́ èèyàn mọ́ faradà rẹ̀ èèyàn lè bírèkì jọ ní ó lè gbọ́dọ̀ bá bírèkì ara rẹ̀ ó sì yá dáadáa láti lè máa tẹ̀síwájú àfọwọ́ Anas bin Malik kọ́lọ́n kó bá ayọ́ ní sún wọn kọ́ọ̀dà kúnnà ìdànà zanna manzila ẹnìkan tó ṣe wípé ta bá rìnrìn àjò ta bá fẹ́ sọ ta fẹ́ dúró lórí ìrìn àjò wa manzila ayé mọ̀ òde àti láàyè kan mọ̀kánà tàbá fẹ́ dúró síbẹ̀ láàánú sàgbẹ̀rù ṣe mọ̀kánà náà bá dúró èyàn lè kọ́kọ́ rò pé ìjọ ah, kọ́kọ́ múná fílà wọn náà pé nùsábíù bẹ̀yẹn kìí ṣe ìtumọ̀ subhanallah ìtumọ̀ ní pé sọ̀láàtù náà fílà àìyàn náà fílà bá bá ti kọ́kọ́ débi tá a dé gbàrà yẹn à ní kọ́kọ́ yẹn náà fílà hátà nàhùl àrùhàì a kọ́kọ́ so ẹrù kalẹ̀ lórí nǹkan ọ̀gbọ̀n wa náà kátó wa yẹn náà sílẹ̀ ìtumọ̀ nǹkan ẹni pé ara ò sì máa ní àwọn nǹkan ọ̀gbọ̀n yẹn náà ká kọ́kọ́ sọ gbogbo ẹrù tí ń bẹ lẹ́yìn àwọn ràkúnmí yẹn kalẹ̀ náà káwọn ẹ̀sìn nǹkan ọ̀gbọ̀n náà káwọn náà ò lè ráyè sinmi tá a bá tún lọ àtúndì sílẹ̀ padà mo rò pé hálà ìyàhùlù nàhùlù tẹ́yìn tún kan ní tẹ́yìn dé tọ́bá ní hálà al'ukọ̀d èyàn tú ní tẹ́yìn ta ní kókó hálà ìyàhùlù kẹ́yìn tú náà fi máa ń pè solution tẹ́lẹ̀ lárúgbá ní alhálù solution kí ni alhallu jamu ẹ ni alhulul torí pé solution náà ni nǹkan tó ta kókó tàwa a tú ẹrù táàdì sẹ́yìn arìhálì arìhálì níbi òun náà ni gàárì táàdì sẹ́yìn ràkúnmí a túlẹ̀ tí ràkúnmí ẹ̀ náà lè ṣe kí ni o kò lè frí rọwáwó Abu Daud àbí isnad ala sharti Muslim wà káwọ́lùkù láàánú sábí ayé láàánú sọ́lì náà fìlà ìtumọ̀ láàánú sábí níbẹ̀ àìkánjú tètè fẹ́ yan múnáfílà wá wà màánà anna máa hírísìlẹ̀ alàsọ̀lá wípé túnmẹ̀lẹ́ ni pé tóun ti bá a ṣe máa fẹ́ kánjú dà ń sojú kòkòrò wípé ká ti ẹ̀rí wípé àyànáfílà àyànáfílà tóun ti bá a ṣe máa ń sojú kòkòrò ṣe ládá ìyẹn tó lánàkọ̀ di mùhá àìkánjú tìyẹn síwájú àlá haptirihan àìtì síwájú tútú gàárì èyí tí ń bẹ lẹ́yìn nǹkan ọ̀sìn wa nǹkan ọ̀gùn wà ìrọ́ àti dàwàábù bákan náà àìkánjú pé afẹ́ yẹn náfílà káwá ti náfílà ṣáájú fún fún nǹkan ọ̀gùn wa nísìnmi mínà rọ́hà ìrọ́ àti dàwàábù fún fún dábà tààbù yẹn nísìnmi hadisi kátọ́ka ṣẹ́rì tí a fọ́wà ibn Uthaymeen alayhi rahmatullah tí a bá wo hadith alákọ̀ọ́kọ́ tí ibn al-Hanzaliya ó ń fi yé wa wípé àwọn nǹkan ọ̀gùn wa nígbàtí ràkúnmí kẹ́tẹ́kẹ́tẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ká máa gùn wọ́n ká sì kíyèsí mọ̀sọ́líwù tí náà àlàáfíà wọn àti okun ara wọn náà ẹ̀sìn rẹ kò jẹun òfin ló jẹ ọwá ń gùn o ń fún lẹ́gbàá pípọ̀ ma sáré ẹlẹ́ṣẹ̀ lèèyàn ọwá lè mọ́ ẹbúrẹ́ pé ṣe bí ẹṣin ni mò ń fìyà jẹ ṣe bí ṣe èèyàn ọmọ ènìyàn yò azàbú wọ́n jẹ ọmọ ènìyàn níyà àlá àzíyàtì hayawan lérí wípé ó ó jìyà lọ́dọ̀ ọlọ́run lórí ẹ̀ wà náà ni a mọ̀ hadith tánàbí sallallahu alaihi wasallam tánàbí ni obìnrin kan dakhalat an-nar yóò wọ̀ náà ẹ́ lè ṣe rà nítorí ológbò ó di ológbò yẹn mọ́lé kò jẹ́ ológbò yẹn lọ jẹun tí ológbò yẹn fi kù ànábì ni yóò wọ̀ èèyàn kọ́ ló pa ológbò ló pa sọlẹ́ ìtọ́ túmọ̀ sí wípé nínú ìgbàgbọ́ àwọn mùsùlùmí òun náà al-ihsan ila kulli shay káṣe dáadáa si gbogbo ẹ̀dá ọlọ́run ọba pátápátá tí ìkápá má bá lè wá lórí dáadáa sí ẹranko wa min òun náà ni ṣe dáadáa sí ọmọnìyàn ẹ̀dákun ẹranko tí wọ́n ní ṣe dáadáa sí ràkúnmí rẹ̀ ṣé muslim ni àbí christian ṣé muslim ni ẹranko tí wọ́n ní ká kristian dáadáa náà kí ló dé nébọ̀ rẹ ni ó wá ṣásọ sẹ́yìn kùlẹ̀ òjò wá ń rọ̀ kò wá sí ọwá ní á ah, rọ́dé ní ìrora káàdì ìrọ̀bá gbàládá nǹkan ti rọ́lù bìkọ́tì nọ́bọ̀ ìgádlẹ́sì ẹjọ́ tó rẹ̀ sí ìtú ọ̀fin ní káṣe dáadáa sí ẹranko lásán lásán ẹ̀sìn wò lẹ́sí ẹranko gínú ìwúlò ẹranko wọ́n pa wá láṣẹ káṣe dáadáa sí à ń bèlè ìtàṣe ọmọnìyàn ẹ̀dá má kò yí èyí tó súnmọ́ wá ràǹkúmì rẹ tó ń gùn ó ń gbé ọ láti nìkan lọ síbòmí abẹ́ẹ̀kọ́ ànábì ní gùn ràǹkúmì rẹ sàn lẹ́à jẹ́ kí condition ràkúnmí yẹn dà nígbà bá wù this time around ẹni tó jẹ́ driver rẹ kìí ṣe mùsùlùmí lọ́fíìsì ọ̀nà ìyàfọ́ ó wá sọ fún ọ pé ah, ọ̀gá ibi ń pa mí ọ̀gá ìyàwó rẹ̀ gáàgùn àbújá ọ̀yá náà ẹni débi ń pa ọ̀nà lè di mẹ́fà máa lójú ó gbúdọ̀ ṣe dáadáa nínú àwọn kàtà àrímú jáde náà àdìsí wọ́n bá lè sọ lókà sí dáadáa sí ẹranko ẹranko tí ò tí ò nílà káì bó wá lọmọ ni bìjẹ ẹlẹ́sì bìjẹ ọmọ nìyẹn bìjẹ so àrímú jáde ń bí wípé ẹ̀sìn Islam dínú yẹ́dìrú ila rahma ẹ̀sìn tó pèpè lọ síbi kíni lọ síbi àánú àánú yìí ò wá mọ lórí èèyàn nìkan ó fi dórí ẹranko wọ́n ní kó gun ẹranko rẹ far ẹ́ ànábì ní farkabu asọ̀lẹ́hà ẹ̀gùn nǹkan gun yín nígbà tí hálù ẹ̀ kọ̀ǹdíṣàn rẹ̀ dáa sábà lè so èyàn lórí ẹranko ìyàwó rẹ tó fẹ́ gùn tí ò gbádùn tọyọ̀ kúkú sí ìgbà tí mo tó ti wọlé ẹlẹ́mí ń bẹ yóò jẹ gbọ́dọ̀ yóò sáké yóò ọkùnrin yóò ká kò fara sàmà àpò fara sàmà àpò bí àìmọ ìyàwó tó lè sọ pé orí ń fọ ọyá gbà gbà má tó bá náà kọ ààrẹ máa yá bá náà lójú ẹsẹ̀ kó máa yá nítorí wípé ìlìyàkùbì àṣà ọ̀dà kó bá ilé satisfy rẹ̀ jẹ́ so consider àlàáfíà rẹ̀ consider ìlera tiẹ̀ náà tán bá lè sọ̀yìn fún ẹranko lásán tàà fẹ́ gùn tí ó gbọ́ láti jìkan dé jìkan fọmọ̀bálú ẹ̀jẹ̀wòjá lẹ́gbà tọkùnrin ìbá lu ìyàwó ẹ̀ta tó dá ọgbẹ́ sí lára yóò tún bala ṣùgbọ́n ẹranko gan ànábì ń sọ fún ọ wípé ẹ̀pá ẹ̀ ọlọ́run nípa ẹranko nípa àràkúnmí fọmọ̀bálú ìfàn bó wá ní àwọn èèyàn tó wà ní sàkání rẹ̀ tí ò láàánú wọn lójú abẹ́ aláṣùwárọ̀ ọ̀tọ́ alákọmọ́dọ̀ ṣàníwà ẹni tí ò bá dẹ̀ ti láàánú ọmọ làkejì kó náà mọ́ retí àánú ọlọ́run àrùhàmẹ́ yarhamuhumur rahman gbogbo àwọn tó bá máa ń ṣàánú ọmọ làkejì sàbẹ̀ yìí sọ wípé àrùjáfà ni ànábì mi sẹ́yìn nǹkan àgùn hada ya dúró alátawádùn ìrọ̀sùn sallallahu alaihi wasallam eléyìí tọ́ka sí pé ànábì jẹ́ olùsẹ́ríbà púpọ̀ ẹlòmí ń bẹ ọkọ rẹ̀ ó tó gbogbo inú ilé ẹnì kankan òkú rẹ̀ tó ẹnì kankan ẹ̀yìn yẹn òun nìkan ni ó fẹ̀ tábàrítẹ́nì kò jókòó lẹ́nu pé ẹni ẹni sọpù olùkan ni ó fẹ́ onye lè mọ̀ wípé àwọn ni wọ́n ní kí ni ó wọ́n ní ọkọ̀ bó ṣe ń bẹ lára ọkùnrin bẹ́ẹ̀ náà ló bẹ lára obìnrin ọ̀kan náà ọmọ ìyájọ́ kan ó ní òun àti ìyàwó ọkọ̀ ìyàwó òun jókòó àwọn wọ ọkọ̀ lọ òjò wa ń rọ òun wá rí obìnrin mùsùlùmí kan àwọn ọmọra aládùúgbò làwọn òjò yẹn ń pa oníkàlùkù sáré ọkọ̀ òun wá sọ pé ah, ṣé kìí ṣe ẹni báyìí òun náà ní pé ah, ah, tó ó dọ̀tí fit ọkọ̀ wọn lọ́dọ̀ gba òun ò nù ọwọ́ nára pé disturbance ni ó jẹ fún ọkọ̀ wọn náà ah, ó ní kìí ìṣẹ́ni tó lára ó lò ní in tó occupy níbi tí ìyẹn kódà kò tiẹ̀ ní insignificant space tí ó jù báyìí náà lọ wọ́n tí wọ́n mọ̀ wípé kò padà sí òun rẹ̀ ní ẹgbẹ́ pé àwọn jà táwọn sì délé àwọn á ń béèrè bó ṣe wọn ti ṣẹlẹ̀ ọ̀gbà so kí ni kó lè dé kó gbáyàwó yẹ sọ̀kalẹ̀ ní kó gbé ẹni ẹlá níbi àgbò ìwọ̀ yìí ẹ̀yọ́ obìnrin ẹ̀pá ìyọ̀ lọ so lè tó ń túmọ̀ sí wípé anábì sallallahu alaihi wasallam tí wọ́n bá ní anábì gbé èèyàn lẹ́yìn ẹ wọ́n bẹ́ni yóò ṣe lẹ̀ má anábì mélòó ní gbogbo ẹ̀yẹ sí torí pé tó bá wo bẹ́yìn ẹ̀sí ṣe rí ẹ̀yìn ẹ̀sí ò báyìí ó rí báyìí so ó sínú láàrin ìyẹn náà pẹ́lú fẹ́lẹ̀ mara yín ẹ̀yìn kẹ́tẹ́kẹ́tẹ́ nìkan lẹ́dà lẹ́kún fẹ́ fúláàtì díẹ̀ ni òun ọ̀dẹ̀ ẹkùn ànábì máa gbìyàn lẹ́yìn tó bá pín kẹ́tẹ́kẹ́tẹ́ yóò gbìyàn sẹ́yìn tó yẹ pé ẹsẹ̀ ẹ̀yìn méjèèjì gan yóò máa ni kò ga ẹsìn lèèyàn léègùn tẹ́sẹ̀ yìí ò ní máa wọlẹ̀ ṣùgbọ́n kẹ́tẹ́kẹ́tẹ́ tí ẹ̀ máa dàgbàlagbà sí èso ọmọdé tó bá kẹ́tẹ́kẹ́tẹ́ ní tó súnmọ́ ẹni kẹ́tẹ́ rẹ̀ máa wọlẹ̀ òtún tún gbéyàn sẹ́yìn sallallahu alaihi ẹwọ tàwàbù ilé ìtẹ̀ríba tí ń bẹ̀lára Ànábì sallallahu alaihi wasallam nínú wọ́n jẹ́ kí ló jẹ́ òṣìṣẹ́ Ànábì ọlọ́run ó ṣe nǹkankan ó kàn wà fọ́ṣúnẹ̀tì ni ọlọ́run kan wà fákọ̀ ẹni tẹ́lẹ̀ bí bájá jàkí ní nǹkankan tẹ́lẹ̀ mi ò ní kò sẹ́ni tó dámọ̀ nǹkankan mọ́ lójú ẹ̀ ẹjọ́ ká kọ́ fi ọ̀rọ̀ pamọ́ sọ́wọ́ àwọn kan nínú àwọn sàhábà eléyìí túmọ̀ sí wípé ànábì ń fi nǹkan pamọ́ lẹ̀ gbogbo àwọn ọ̀rọ̀ tánàbì bá fi pamọ́ sọ́wọ́ àwọn sàábé ọ̀rọ̀ mi ń bẹ tó ṣe wípé tánàbì bá fi pamọ́ sọ́wọ́ ẹnìkan kò ní nǹkan kan ṣe àwọn ọ̀rọ̀ yẹn ò ní nǹkan kan ṣe pẹ̀lú ọ̀rọ̀ ìbáadà ó jọ sí fọlọ́ torí kò sí tọ́lọ̀ sọ fáwọn ẹbí ò sọ fún wa tó fi pamọ́ wà máa hùwà alàlọ́rẹ́ bìbọ̀mí anábì ó sọ wà máa alàrọ̀sùn ilẹ̀ ìbẹ̀lẹ̀ agolomọ̀tì kẹ́nìkan wá sọ pé nǹkan kan anábì fi pamọ́ sọ̀látò fàájì anábì fi pamọ́ lẹ́ ṣùgbọ́n anábì máa ń sọ àwọn ọ̀rọ̀ àfírí fáwọn omi tí ò ní pẹ́ kan sọ ìmọ̀ kó ṣe wípé ààyè kọ́rọ̀ yóò fọ́n síta àsìkò rẹ̀ sì tó bí kánẹ́bì sọ fẹ́nìkan pé ẹni báyìí mùnáfìkì ni ẹni báyìí mùnáfìkì ni kánẹ́bì ó fi sí lọ́wọ́ kódà bánàbì lè sọ ẹni ẹni mọ̀rọ̀ gbà fún ah, lè ní ìsinmi jẹ́ mùnáfìkì ẹni tó lákìtìyàn báyìí ìgbà tí ìwà nìfàkù ẹ̀yẹn bá wá tẹlẹ̀ ẹni ha sọ́dà kọ̀rọ̀ sọ sọ́dà kọ̀rọ̀ sọ ọdún ìlànà bí wọ́n sọ so ìbáàtù sídìkì nàbí sọlọ́mọ àlẹ́wọ̀sọ̀lọ́ ó ń bẹ nínú ìdáná bí ànájú ọlọ́wọ́ padà sí tí mo sọ yàn ọ́ sáàmù lọ́wọ́ ọ̀kan náà àwọn ojú ogun kan ẹnìkan kan ń ṣe fisa fisa fisa fisa fisa fisa fisa fisa fisa bí ṣe ń mọ́ta balẹ̀ ń mọ́ta balẹ̀ àmẹ́tí wọn sọ fáwọn kan pé ó wà mí ahàlì náà ọmọ náà ni ah àwọn tó gbọ́rọ̀ yẹn ó lágbára lára ọgbà bóò lè rẹ́sì lójú ọmọ náà ìgbà tí ojú ogun dójú ẹ̀ tí ọkọ̀ kan bá níbi tó ní ìjàmboró ọkàn mú ọkọ̀ fúnra rẹ̀ ó fi ẹnu ọkọ̀ sílẹ̀ báyìí ó wá bẹ̀lẹ̀ lórí ọkọ̀ yẹn wọnú ẹ̀ ọjà ìlẹ́kẹ̀ẹ́ yìí ó parẹ́ gbẹ́kọ̀ mọ́ pé ìnira tó ń rí yẹn ti pọ̀ jù tó bá parẹ́ sàábẹ̀ yẹn wá rí wọn á sọ́dà kọ̀ọ̀kan sọ lànàbì pọ́mọ náà kọ́tẹ̀ lànàbì tó parẹ́ so lè tó ń túmọ̀ sí pé anábì máa ń sọ àwọn ọ̀rọ̀ kan fáwọn tàbí yóò fi pamọ́ sí wọn lọ́wọ́ ẹni tánàbì bá sì fi ọ̀rọ̀ pamọ́ sí lọ́wọ́ pàápàá jùlọ fún àwọn òṣèlú fún yemen anábì máa ń fọ̀rọ̀ pamọ́ sí lọ́wọ́ ìyẹn ò túmọ̀ sí pọ̀rọ̀ tánàbì fi pamọ́ sí lọ́wọ́ tí ò sọ fún àbúgbákiri kò túmọ̀ sí pé òṣèlú fún yemen ó lọ́lá ju àbúgbákiri lọ́lá ànábì máa ń bá sàábé kọ̀ọ̀kan lò pẹ̀lú àwọn nǹkan tó rọ̀ mọ́ ẹnìkọ̀ọ̀kan lọ́tọ̀ọ̀tọ̀ a sì máa gbóòórùn ẹ̀ pẹ̀lú orúkọ tánàbí lákọ̀p tánàbí máa ń fún wọn Khalid ibn Walid sílẹ̀ ànábì fún Saifullah al-Maslul àbá Abubakar as-Siddiq wọ́n pọ̀ lọ náà fàájú tánàbí òfin lórúkọ tí òfin lórúkọ tó orúkọ ìṣe tí ó kálukú àti ìtànàbí mọ̀ pẹ̀lú oníkálukú àwọn nǹkan yìí ó ń júwe quality good leadership tí ń bẹ̀rẹ̀ ànábì sọ̀rọ̀ ọ̀rọ̀ sọ̀rọ̀ gbogbo everybody ni ó fíìlì wípé ànábì káwọn fún bó tilẹ̀ jẹ́ wípé ànábì ó bá àwọn èèyàn kan sábà ṣùgbọ́n gbogbo everybody náà kò sẹ́ni tí ó rí ara rẹ̀ wípé ànábì ò níbi tí òun ti lákàmú lọ́dọ̀ ànábì sallallahu alaihi wa sallam sàbẹ́dọ̀ ànábì sọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ fún yìí jẹ́ pọ̀ lólórí jù náà tó wà jẹjọ náà wọ́n wá fẹ́ jórí wa wípé ẹ̀kọ́ tí ń bẹ́ ń di ọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́ tó bá lọ pọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ lọ́rọ̀ ẹni tó fẹ́ sọ fún yẹn nìkan o gbúdọ̀ gbìyànjú pé òun nìkan náà ni ó pọ̀ kódà kẹ́yìn o má sọ pé má sọ bẹ́ẹ̀ lómi o bó bá sọ bẹ́ẹ̀ ọ̀nà tó gbà sọ̀rọ̀ yẹn fún ìyẹn ní pe yìí wípé kò fẹ́ kó sọ fún ẹlòmí ẹlòmí tiẹ̀ ń ọba ní kọ́mọ́sọ̀ fẹ́ lòmí ìjà yóò sọ ẹlòmí wọn abẹ́tọ̀ bá sọ̀rọ̀ pé àti ìlọ rẹ̀ pé tó ń lè sọ ọba àmọ́sọ̀ ah, bẹ́ẹ̀ kankan ṣùgbọ́n kọ̀rí náà pé wọ́n mú ọ jáde lọ síta kúrò láàrin àwọn èèyàn wọ́n lọ sọ̀rọ̀ yẹn fún ọ ṣùgbọ́n àwọn sọ̀rọ̀ àbàkọ́lọ̀ kó yọnu sí wọn àwọn ọ̀rọ̀ kan ń bẹ nìkan sọ̀rọ̀ nìkan ṣùgbọ́n jáde láyé tán wọ́n sọ wọ́n ń páyà ẹ̀ ọ̀rọ̀ àfáàmù pé àtàdìrì wà ọmọ ọlọ́run lórí anabi sallallahu alaihi wasallam bàtà tí anabi wà sàlàyé fún mu'adh bin jabal ìgbàtọ́rọ̀ ẹ̀ wá parí wípé gbogbo ẹnikẹ́ni ọlọ́run ò ní fi ẹni náà wọná ẹni tí ò bá jẹ́ pa nǹkan kan papọ̀ fọ́lọ́ sàbí ẹ̀ wá béèrè pé ilé òjíṣẹ́ ọlọ́run afàlá kò bá ṣòro náà ṣé mo

good leadership o gbúdọ̀ ní àwọn àṣírí kan sọ ilé ìfẹ́lé sọ ilé ìfẹ́lé sọ ilé ìfẹ́lé tí àwọn kankan bá ń tẹ́lẹ̀ àwọn náà mọ̀ jẹ́rìí pé kò ti yìí bákan náà nínú àwọn ẹ̀kọ́ tá a rí nínú àwọn àhàdíìsì yìí òun náà ni mùjíza eléyìí tí ọlọ́run ṣe fún anábíwá Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam ṣe ń wí kàrọ́mà òun ló ń bẹ fún awliya Allah àwọn tó ń sá ànábì ọlọ́run ṣùgbọ́n àwọn ànábì ọlọ́run gbogbo khawarikul aada nǹkan tí ó ṣẹlẹ̀ lọ́wọ́ ẹni tó yàtọ̀ sí bí nǹkan yẹn ṣe máa wáyé náà ń pè ní kàrọ́mà indal awliya wa mu'jiza indal anbiya wal mursalin lápòjúwe ń sìn kẹ́yìn ojú kìíní òkè kó jábọ́lẹ̀ ìyẹn ni àádà abẹ́ẹ̀kọ́ ìyọ́tọ̀ jù òkè kò bá jábọ́ kọ́ríkù àádà ó takò bó ṣe yẹ kó rí ní tó wáá jẹ́ kọ́ríkù àádà sàlásàtì àdàwà ìmà an yakuna mu'jiza wa ìmà an yakuna karama wa ìmà an yakuna sihr bó láti wá dá èyí tó jẹ́ síhẹ́rù mà lápẹjú ẹ̀ńsìn ṣẹ́rí mùjíza àti kàrọ́mà mùjíza àwọn ànábì ọlọ́run lọ́lọ́mọ fi pọ́nlé kàrọ́mà àwọn tí wọ́n iṣẹ́ ànábì ọlọ́run min awliya irrahman abi Allah subhanahu wa ta'ala kó ṣe ní àti ẹ̀ náà ní ààyò ọlọ́run ànábì Musa alayhi salatu kó jù ọ̀pá àbẹ́ kí lọ̀pọ̀ rẹ̀ dà ìgbà tánàbí Musa kúrò lọ́dọ̀ Fìràún ìjọwò lẹ̀ tó gbọ́ pé ń lọ ní títì ẹ̀yẹn ẹ̀dọ́ ẹwò dán tàbí ẹwò nǹkan tó tó jọpọ̀ alẹ́ fún ẹ̀rí sódì ìjọwò ló ṣe àwọn nǹkan yẹn yẹ̀kẹ̀dí ìlmọ̀kọ̀ ààyè kan ní ó bèèrè fún mẹ́fọ́ pè pẹ̀lú ìyọ̀ǹda látọ̀dọ̀ lọ mọ̀ jíza nìyí ṣùgbọ́n tó bá ti di wípé ó tún jáde àbí wọ́n lọ àná sí rédíò pé ẹ wá wo èèmà òwúlé ọlọ́run kan ti dé tó bá ti jọ pálẹ̀ ní adó níjẹta wọ́n jọ pálẹ̀ ó ti gbá gbogbo ẹ̀yìn èrò àkúrẹ́ ẹ mọ̀ múra lẹ̀ wọ́n ó dẹ̀ wá pàdé wọn ní báyìí wọ́n tún jọ pálẹ̀ ṣẹ̀ṣẹ̀ rò ní ìtàn Ànábì Musa alayhi salatu wa salam lẹ́yìn èyí tó jù ú lẹ̀ wájú Musa ńdẹ̀wọ̀lẹ̀ tó gbọ́ pé níwájú Fìràwọ̀ nínú ìtàn ńdẹ̀wọ̀lẹ̀ ẹgbẹ́ pé wọ́n tún yọjọ́ ń lọ́kà tó lọ́gbọ́ ya ẹ̀tù wo bẹ̀rẹ̀ kò ní ṣe àbíwà tánẹ́bì Musa ń kọjá tán débi òkun débi omi tó bẹ̀ lọ́n kó mi ó pín sí méjì fanfalakọ̀ fàkánà kúlù fẹ́rẹ̀kín kàtọ́ òdìrà ọ̀rẹ́ tí odò pín sí méjì tí kọ̀ọ̀kan dà gẹ́gẹ́ bí òkè ńláńlá lẹ́yìn èyí tó wáyé òun ìwo la tún gbọ́ nínú ìtàpánẹ́gùn sátótó ṣe àbí kò sọ́pàá àti kòródò rí bọ́láyé tí ó bá wọn ìyẹn ni mú jíza kàrámà náà iná sùn ṣe ìgbà tí wájú òṣè tó tẹ́yìn òṣè mọ́ tèèyàn bẹ̀ lọ ọlọ́mọ ṣe kàrámà ọmọ ìṣe kàrọ́mà ó lè wà nínú ewu báyìí kí ewu yẹn lágbára kò sì bẹ́ lọ kọ́lọ́hún ó sì yọ ọkùnrin bí ewu yẹn kí wọn náà ó sì mọ̀ pé ọlọ́run fi yẹn ti kàrámà fún ẹnìkan lè sọ pé ẹni mo wà nínú ìṣòro kan báyìí wọ́n ní nǹkan báyìí ẹjọ́ ṣàdúrà fún mi nípa pẹ̀lú ògbọ́ ọlọ́run ọlọ́run ó lè ṣe nǹkan ó lè ṣàdúrà fún ó sì débẹ̀ kí yẹn bọ́ sí mo wá sọ pé ah, kékeré sí lọ́fíìsì ẹnìbọ̀ bá ti ní ìbẹ̀yẹn ẹ̀ka ọkàn bẹ́lọ̀ náà ni ọkàn ti ẹgan náà ò ní balẹ̀ bẹ́ẹ̀ ni ọkọ̀ ọ̀rọ̀ já ìdí nìyẹn tó fi ní máa fi kan ẹṣin fà lóòótọ́ jẹ́ pé gbogbo ẹni tó ní òun ń jẹjẹ́ láti tó ń jẹ́ òkà òun bẹ́lọ̀ kìíní yẹn dẹ̀ rí bẹ́ẹ̀ ó lè jẹ́ kàrámọ̀ ń gbà mí ṣùgbọ́n yóò túmọ̀ sí pé automatic ṣùgbọ́n bàtọ́ bá ti lẹ́nu pé bẹ́ẹ̀ ni ọkọ̀ ọ̀rọ̀ já ó máa bẹ̀lọ̀ pé tó kùn sí tọ́lọ́wọ́ olè so ìyẹn ni kàrọ́mà ṣùgbọ́n fíhìr o náà ní tó lè pé ẹ̀rí pé kọ́ríkùl àádà ni ẹni yóò dẹ̀ mọ́ ṣe tí ó tún mọ́ pàtó yóò dá lójú ìbá tó dàlà wò ó tuntun ṣe tó bá rí gbọ́n mẹ́rin wò ó tuntun ṣe ẹ̀tún wá pàdé òní bí báyìí ẹ̀mọ̀ pé wọ́n hàdá sọ̀ṣẹ̀ gbogbo tó bá ti sọ pé àdúrà jẹ́ bí idán ṣẹṣẹ́ rò nìyẹn yàtọ̀ kì í bàá tì ó lè ṣe kó bọ́ sí ó lè ṣe kó má bọ́ sí sọ́tí wọ́n bẹ́ẹ̀ anẹ́gbà muhammad sallallahu alayhi wa alihi wa sallam mu'jiza nínú àwọn mu'jizatul rasul ọ̀kan ni wípé anẹ́bì ń gbọ́ tí làkúnmi ń sọ tí ò bá sí ìmọ̀ tó mú yẹn náà ara mu'jiza anẹ́bì ṣùgbọ́n ẹ̀sìn wọ ẹ̀sìn islam àyè fi nírékù pépè sí islam rárá tó wá pé ká dúró lórí tó ní mírèkù débi mírèkù ó pọ̀ lọ́nà sára sọ́là ṣe ṣùgbọ́n kò ní ìtumà èyí ò gága kọ́ ni kókó al-istiqamatu khairun min alfi karaba kéèyàn dúró déédéé nídìí ẹ̀sìn ó lóore ju kéèyàn orí ẹgbẹ̀rún karama lọ ṣòlẹ́ tó ń túmọ̀ sí wípé mújíza tó tóbi ní wípé ràǹkúmí ó ń fẹjọ́ olówó rẹ̀ sun ànábì sallallahu alaihi wasallam ànábì dẹ̀ gbọ́njúra fún mi sọ ànábì yẹ kí ni ó ànábì gbọ́njúra fún mi mú jíza ni kì wá ti fọ́gbọ́ nìkan ànábì tí wọ́n lọ fọ́ra lórí pé onáni àdísì àfáwà ánì ìgbè tí wọ́n bá ń rìnrìn àjò tí wọ́n bá fẹ́ dúró láàyè kan kódà kó mọ̀ sí àsìkò ìrun wọ́n fẹ́ múná sílà pàápàá jùlọ tó bá ti jẹ́ àsìkò tí èsì àsìkò tí wọ́n kọ kákìrùn tó ti yé torí pé tahiyatul masjid tẹ́pẹ́nu mọ́lá láti ilẹ̀ fẹ́ dúró sí anytime tẹ́ bá débẹ̀ ẹ̀ múná sílà ìjọba ṣùgbọ́n tó bá yẹ pé kì í ṣe wájú mọ́sálásí ojú ọ̀nà lẹ́kàn fẹ́ rárá dúró lẹ́gbẹ̀ẹ́ kan tó bá jẹ́ pé àsìkò tí kì í tí àsìkò tí wọ́n kọ káyẹn náà fílà ní àsìkò yẹn nínú ìṣẹ́ṣẹ́ àwọn ṣáàbí wọ́n mọ̀ nífẹ̀ẹ́ àti tó bá kọ́ fẹ́ dúró bẹ̀rẹ̀ wọ́n mọ̀ náà fílà níjọ kan tó wá dúró tí ò bá ti bọ́ sásìkò sí alwaktu almaniyu anha asọ́lá tí ò bá jẹ́ pásìkò tí wọ́n kọ kákìrùn wọn mú náfìlà méjì wá tọ́bárì ní pásíkò tó ṣe déédé àsìkò òun ni wọn ò kírun nígbà dáná sòlé tó ń túmọ̀ sí wípé nínú àwọn ẹ̀kọ́ orí ìrìnàjò ni wọ́n wá ní bí náfìlà bó ṣe lọ́lá tó bó ṣe kúnyàn lẹ́mìí tó àwọn èyí kọ́kọ́ lọ yan náfìlà yẹn àwọn ò kọ́kọ́ tú ẹrù lórí ìtàkùnmí náà kí ràkúnmí náà ó lè sinmi káwọn tó lọ yan náfìlà torí pé ràkúnmí tẹ́ẹ̀bẹ̀rẹ̀ lórí tẹ́yìn yan náfìlà ojú burúkú náà tó bá wù ẹgbẹ́ ìtúkẹ́lẹ̀ lórí òun náà díẹ̀ kó ní òsinmi tòótá bá lè ní ojú àánú síra kùnmí tó tó báyìí bó wá ní ọmọ nìyà bíi tiwa ibi àmọ́ láàánú ara wa àwọn tó ń bẹ lábẹ́ wa ká láàánú wọn àwọn ọmọ iṣẹ́ wa ká láàánú wọn àwọn tí ọlọ́run kó sábẹ́ wa ká láàánú wọn náà lójú kí a má wò pé àwa nìkan ni a bùkátà fìrọ̀ ẹgbẹ́ Allah subhanahu wa ta'ala kí ó mọ́ṣẹ́ fi àánú tó pọ̀ sínú gbá ẹ̀rù kọ̀ọ̀kan wa kọ́lọ́wọ́n bá kó sì ní àmì ẹ̀rù kọ̀ọ̀kan wa náà níparí àsìkò táwọn wá wà lónìí nǹkan ọ̀gùn wa kìí ṣe àǹkún mí ìjọ kẹ́tẹ́kẹ́tẹ́ mọ́ ẹ́ ṣé ọkọ̀ lè máa sunkún náà ọkọ̀ lè sunkún dáadáa yóò sunkún nígbàtí ẹ̀bá wọn lè kàrà kàrà tí ọwọ́ ń dún ẹkùn jẹ náà ni ẹtù mi ṣe ẹtù ṣe nígbà bá tó lásìkò kan yóò ti pẹ́ ẹ̀rì kọ́mọ́tò yẹn yà wọ́ yóò wáyé bàrá àjẹ́ ó wá tún lè jẹ́ ní òjò ẹ̀ẹ̀gbẹ̀ àbẹ́ẹ̀ jẹ́ sọ̀kalẹ̀ ọkọ̀ yìí ti yàwọ́ tọ́kọ̀ bá sì ti kò kó ń bẹ̀ náà wà àwọn nǹkan tá a bá ti ń lò ẹja máa tún ṣe so sọmúrì hadithi yìí òun náà ni pàtàkì maintenance gbogbo tí bá ti ń wúlò fún wa kama mọ̀ tún ṣe àgbébá ní ìsàlùwàlá ẹ̀rí gbà ní ẹlẹ́fọ̀ká tẹ̀mọ̀rí níjọ́ tí èèyàn bá fẹ́ mọ ìwúlò àgé tó wá wágìtì ọfẹ́ gbọ́nsẹ̀ ọwágìtì níjọ́ ẹ̀ lọ́mọ ìwúlò àgé ṣùgbọ́n tí èèyàn bá ti ń lò kí èèyàn mọ mẹ́ntẹ́lẹ̀ kí èèyàn máa tún nínú àwọn ẹ̀kọ́ tí hadith yìí kọ́ wa ní nǹkan kún wa nǹkan ló wa kí á lò dáadáa tàbá mẹ́ǹtẹ́ ìmẹ̀ dáadáa yóò lè pẹ́ lọ́wọ́ wa yóò sì lè ṣe wá láǹfààní sallallahu ala nabiyyina muhammad sallallahu alayhi wa sallam wa ala alihi wa sahbihi wa sallama taslima subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk assalamu alaykum wa rahmatullahi wa barakatuh